ilé tí abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala tí ó ṣe ní ọ̀rùn fún wa nínú àánú rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ sí a lè yọrí ẹ̀ lára sàlàáfíà gbọ́dọ̀ yí pé omi ni ìjọkó kejì ní àádọ́rin 72 eh, classes láti 71 classes lẹ́yìn alhamdulillah ìjókòó tòní ní oṣù seventy two pẹ̀lú ìgbọ́lọ́ ọba subhanahu wa ta'ala àlẹ́yìn ìjókòó tòní ó kù ìjókòó ẹ̀rọ kan péré bíbí láì ta'ala pẹ̀lú ìgbọ́lọ́ tí a fi fi àdàgà síra náà tí a fọ̀rọ̀ síbì kan pẹ̀lú ìrọ̀lọ́ ọba subhanahu wa ta'ala lẹ́yìn ìjókòó ó lè tí ó jẹ́ àṣekágbá kíka síra sẹ́nu súnà ti imam albarbahari alẹ́ rahmatullah ìpé sí tí àwọn àfáwà ní ajá orí ọmọ ajá ajára àti ní ti ajá ìgbójú pẹ̀lú gọ́lọ́run ogun tó bá dé àgbẹ̀sọ́ tí i. lè wá ní sí àwọn àfáwà ní ásia ò ní wípé sábà ń ka síra kan bọ̀ tó bá ku ọjọ́ tá a parí síra náà wọ́n ṣe hafla tó ìkìtà wọ́n ṣe hafla púpọ̀ síra ìlú àti kágbá rẹ̀ òní ni pẹ̀lú ìgbọ́rọ̀ ìjòkó tó ń bọ̀ yìí وعشر حفلة الاختصار بإذن الله تعالى. أفاني آه، وكان ابن wà رحمه الله يقول عند الموت السنة السنة وإياكم والبدع حتى مات وقال أحمد بن حنبل مات رجل من أصحابه فرؤي ثم فقال قولوا لأبي عبد الله عليك بالسنة فإن أول ما سأل من ربي عز وجل عن السنة فقال أبو العالية رحمه الله من مات على سنتي منصورا فهو صديق الاعتصام بالسنة نجاة الإمام صالح الفوزان hafizahullah wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ tí a fà sọ wípé kọlù ní àrùn ọ̀rọ̀ tí a fà wa àdúrà ìpín àrùn tó sọ wípé asúnná asúnná ayé ìdánú asúnná súnná ó di ọwọ́ yín ẹ̀dìrọ̀mọ́ súnná mọ̀súnrún aláìsígọ́ bàbá ní súnnata àsúnnata ó gba fátíà alàlìdìrọ̀ ní orí májẹ̀mú wípé ó jẹ́ ìdìrọ̀ alìdìrọ̀ òun náà ni nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ ló ń bẹ̀rẹ̀ òun ni ìdìrọ̀ nínú náhù òun àti tàhàzí wọ́n jọ máa ń papọ̀ ní alìdìrọ̀ wọ́n tàhàzí rẹ̀ bí i pé látòjúre anẹ́nìtọ́lá sọ́lá sọ wípé ìyáàkún wàdùnkúnlà alẹ́mìta fọ́lọ́tàkùnrin ìyáàkún wàdùnkúnlà alẹ́mìta ó dọwọ́ ní o kẹ́ẹ̀kìnà sí ìmọ̀ wọlé sí àwọn obìnrin tí wọ́n ṣe ẹlẹ́tọ̀ yìí ayẹ́ ìlzámù súnnata wàtàmọ́sàkù bí i tó túmọ̀ sí wípé ẹ̀dìrọ̀ ọ̀rọ̀ tún náà ẹwà yímọ̀ ẹ̀mọ́jọ̀gbọ́ kọ́ọ̀lùbù ọ̀rọ̀ sí àfáwà al-Imam al-Barbahari alayhi rahmatullah tí wọ́n sọ wípé wà yáàkù ó dọwọ́ yí o tàbírún wọ́n lélẹ̀ ìkíni nílọ̀ ló jẹ́ wà bídà pé ká mọ́ra kọ́ láfà súnà èyí tó bá ti kọ́ láfà súnà náà ní jẹ́ bídà àwọ́sọ́ ìhádá ìdàlùmọ̀ ó sọ àsọtẹ́lẹ̀ yìí nígbàtí ó fẹ́ dáre láyé ní bá di muslim umma ní abẹ́ orí ọ̀fẹ́ wípé à ń sọ àsọtẹ́lẹ̀ à ń ṣe ìkìlọ̀ fún àwọn àlùmà albida albida albida tí wọ́n ń dárúkọ ń bí òun náà ni ogun tó bá ti sépa sísún náà torí pé àwọn ẹlòmíì ti ọ̀rọ̀ dídé àgbọ́yé sí pé àlegun mọ́tò àlegun kẹ̀kẹ́ àlegun mọ́tíìnì àlegun máìkì àti ọ̀túnpẹ̀rú gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ìgbáà ni nínú ẹ̀sìn orí pé àti àwọn ọ̀gá tí wọ́n sọ pé àwọn àlegun mọ́tò pé àkùnrin àwọn ọmọ ọgbọ̀n àwọn àkùnrin bàbá àkùnrin àkùnrin ò ṣe é fún àbádọ́n wọ́n tó wá fi mọ́tò gbéra fún ilẹ̀ wá sí Ìbàdàn irú àgbáyé wò ní ẹ ẹ̀sùn mọ́tò ní àárọ̀ ẹ̀lú àfúnú ní àmọ̀ òkú níbẹ̀ wá wá fún mọ́tò wá sí ó ti takò tó èyí mọ́tò yẹn ti gbé ó yẹ kẹ́ wá wọ́n wá wọ́n ra àkúnmí wọ́n sì ń gun àkúnmí wọ́n tó bọ̀ wọ́n tó dé àwọn tó wá jẹ́ abúlé wọn tó fi à ẹ̀rù pàwọn ilé ẹ̀kẹ́ sí kí ló dé tó ní pé ìgbà tẹ́ ẹ̀ gun àkúnmí yẹn bọ̀ gbogbo àwọn bíríìjì tẹ ẹgbà kọjá afárá àwọn yàrúdí irin ni wọ́n fi ṣe kan kéré wọ́n fi ti afárá yẹn irin àwọn yàrúdí sì ni sọ ẹ̀ tó pàwọn ilé tẹ́lá tó wá dé ibi bíríjì wà ẹwà ẹ̀rígbà àdá orí orí àdá ó ti lọ agada ọwọ́ ẹ fi bẹ́ẹ̀jì ẹwà ẹ̀fọ̀wọ́ hàn ogbe ẹ̀ka ibi ẹwà lọ lórí odò orí odò ní kọjá gbúdọ̀ gbá orí títí ọlọ́dà tó ń dá àwọn ìyàwó bí gbúdọ̀ gbá bẹ̀ sọ̀dúrí náṣọ́lá àfẹ́sẹ́ bọ́lọ̀ bá ti dáná ló ti wà ọwọ́ èbó ọ̀kan tẹ́yẹ̀ bá ti ń fi àìmọ̀ kan sí ẹ̀sìn gbogbo láwọn fi sílẹ̀ bá wọn kò ní jìnà síyàn afọ̀n tẹ́yẹ̀ bá ti ń fi àìmọ̀ kan sí ẹ̀sìn gbogbo láwọn fi sílẹ̀ bá wọn kò ní jìnà síyàn bákan náà tẹ́yẹ̀ bá ti ń tẹ̀sìn lábẹ́ ẹni pé mo lè dá kà mo lè dá gbọ́yé irú àwọn tòkí bá àpò sílẹ̀ tó ní pé àwọn ọmọ ìyá wa tí wọ́n kó sínú àṣìṣe yìí nígbà tọ́lọ́run bá padà padà sínú manhaj tọ́lọ́run dá padà sínú manhaj tán wọ́n jẹ́ pé wa wípé àtìkà àtìgbọ́ àtìtú ká gbé sílà ká mọ́ nínú nǹkan tó fáwọn púpọ̀ yìí bẹ́ẹ̀ kí ni ẹ̀rí wọ́n púpàtà láwọn nínú fóònù mọ́ wọ́n ní àmẹ́bí sọ́lá sọ́lá sọ́lá pé wà láti pa fún àní àṣìyà ẹgbẹ́ mọ̀ sí wájú sọ ìbáṣù ni wọ́n ti gbé fóònù dání báṣù ni àmẹ́bí sọ́lá mọ̀ ọ̀rọ̀ wájú láwọn òbí báṣù ẹ̀rọ pé àṣìgbọ́ àsìkú pé mo dá kà mo dá gbéyé so ara fìtí náà tó ló ń dálẹ̀ ara fìtí náà tó ló ń dálẹ̀ ìjọba àwọn ọ̀rẹ́ wa tó lọ sí wọn ní ugbó lọ́dún náà ó lóun ọmọ yìí pé èèyàn lè jẹ dàbídù kéèyàn yó olùpàdé fẹ́ẹ́ ti lálejò ìgbà ni wọ́n ti gbé dàbídù jáde ìgbà wọ́n ti gbá gbé dàbídù jáde ó lóun ti dàbídù oríṣiríṣi bá kí nígbàtí ó tọ́ta bá bẹ́ẹ̀ jẹ iṣu mẹ́fẹ́jẹ lọ́gbọ̀n wọ́n sunsun wọ́n sún nínú náà nígbàtí wọ́n sunsun tán epo wọ́n gbọ́ epo sí lórí inú gbá àwọn gbẹ̀rẹ̀gbẹ̀ wọ́n ní àtúntò pé àwọn ìyàwó bí ló ṣe abọ́ àwọn ẹgbẹ́ ṣe àwọn gbogbo ìgbà ìfò tí wọ́n lọ sínú ògùn tán lọ sínú agolo abákọ̀ọ́dà wọ́n láwọn ò ìlú mọ́ wọ́n sì ṣe ìlàjì fáwọn èèyàn àwọn èèyàn wọn gba ọ̀rẹ́ wa àwọn dàbí tó àwọn gẹ̀ẹ́sì tó tù yìí àtàwọn ó tó àwọn mùsùlùmí ó ti kú tán ó ní ó ní òwúrọ̀ ọ̀rẹ́ wa tó àwọn kan ti yìí àwọn tó ti òkúta ti mú ìfẹ́ ìsinmi tó tẹ́ ìgbé ó ti gbọ̀nà àwọn ìyàwó jíjọ olóòwò sí ní ìfẹ́ ìsinmi kan tó wó kùnlé ọ̀dẹ́ra ó sí oyin àpótí tó fi tó fi tó kalẹ̀ tó ni wọ́n fi mú àwọn àwọn ìyàwó ṣe náà ìdìdà rẹ̀ ti mú nǹkan lé kókókókókókó ayé ò nira fún dị gbé ìtọ́nà àwọn ọ̀rẹ́ wa abáàtàrí àṣàlá wọ́n láwọn ń bọ̀ láti ìwúrò àwọn lọ ọ̀nà

àkànná ó wà lọ́dún lónìí mà ó pè àkànná dé kò dídà mú kò kò ìdásọ́lọ̀ kò ìdásọ́lọ̀ kò dé kò ó kìtìnà yìí àwọn ẹ̀yà tí wọ́n kó sínú àwọn kìtìnà yìí tí wọ́n bá láì ẹ̀dẹ́dà àwọn àwọn àwọn

ọdún bá ti búṣẹ̀ ìdí ó ti búṣẹ̀ ìdí ó ti búṣẹ̀ ìdí mo ní èsì mo dákọ̀ rẹ̀ ó tó gbogbo ta mọ́ ìpò ìrìnṣẹ́ dákọ̀ orúkọ mo ní ìwọ náà ò sì gbọ́ lábẹ́ ẹ̀kẹ́ làkúnmíṣẹ́ náà ọ̀sẹ̀ rẹ̀ náà sàkó ọ̀rọ̀ búṣẹ̀ ìdí ní àwọn ẹgbẹ́ ní àìmọ̀tẹ́lẹ̀ àìmọ̀tẹ́lẹ̀ àìmọ̀tẹ́lẹ̀ àti àjẹrà wá pọ̀ mo ní bẹ́ẹ̀ láti àjẹrà

àwọn nǹkan tí ò bá ti ní ìkan sọ̀tọ̀ lẹ́sìn tá a bá ṣe láti bídíà lórí ìṣẹ́pé táǹkì wípé bídíà ti tẹ̀sí bí a ní bá dùn lọ́rọ̀ inú mi ẹni tó dùn sí bá àlejò ní bídíà innovation but bá a ti ń sọ̀rọ̀ ilé ìsìn ó ràn ìsọ̀rọ̀ wa lọ́wọ́ àbí ìrànsọ̀rọ̀ lọ́wọ́ ẹni tí ń bẹ́ẹ̀ ní ilé tí ò láǹfààní àti jáde wa gbọ́ ó lè gbọ́ pẹ̀lú pé a lo ẹ̀rọ amóhùngbẹ́rù tí a bá fẹ́rẹ̀ láti bí lọ sínú ìbàdàn lèṣe ó lóun kẹ̀kẹ́ sọ náà rẹ̀ lọ nígbà wọn tó wá tí kìí ṣe pé kò lówó tó fi wọ ọkọ̀ ṣùgbọ́n kò wọkọ̀ tàdá ìrìnà bìzá àgbègbè wa òun lóun bí ẹgbẹ́ ẹ̀sìn ní àìwọ́kọ̀ wọn ẹ̀sìn ní ilé ìrìnà burúkú báyìí yóò kó bá àfúrọ́dì gbùmọ̀ yóò kó bá ẹlẹ́yìn ọ̀sọ́ta gbogbo wa. kò ká gbọ́ ilé sí àwọn bíbí àbíbí àbíbí àti wọ́n ń dákọ yìí o yìí pé irú àwọn bíbí àpé ìyára ọkọ̀ ìrẹ́gbẹ̀kẹ́ làmọ́tò kankan èmi ìsìnkú pẹ̀lú ẹ̀sìn. àbúbẹ́ mọ́ká ọlọ́bẹ̀ẹ́ rẹ̀ òní gbogbo àdú so pẹ̀lú pé àgbọ̀yé pé aeroplane pé àdàdà rẹ̀ ní aeroplane mọ́jẹ̀ sí àgbọ̀nyé rẹ̀ mọ́jẹ̀ tó tẹ̀lé síbi ìgboro bàbá rẹ̀ torí pé tó bá padà wá yá tá a bá fà á fà á fà á ẹ padà rí òhò. ó dá sọ́tẹ́ ẹ̀gbọ́n rẹ̀ náà fẹ́ràn pé fabricated wood ni ṣẹ̀bọ̀ tó yẹ wọ́n ti fabricate rẹ̀ kì í ṣe pé bọ́lọ̀ wọn bá ti dá òwú bọ́lọ̀ bá ti bó ti wù lórí igi kọ́lẹ̀ tó wọ ìgbọ́nra aṣọ ó tún ti gba ẹ́ńjìn àwọn ìyàwó ti kọjá ẹ̀ta ọmọ ìyá tó lọ sáláwọ̀ tí wọ́n mú gbó ní ọlọ́run ní ọ̀lá tí wọ́n mú gbó ọmọ ìyá tó lọ tí wọ́n mú gbó ní ọlọ́run ní pé wọ́n rán kù alábàtọ̀ sí àbá rẹ̀ rán kù kù ẹ tó ń lo ámà ámà àwọn yẹ̀wò bí ní mo ti fi ìjà àmà rẹ̀ ọlọ́run ló dọ̀ bèèrè orí ìyá àmà ọlọ́run ló wà láìsí

èrè bẹ́ẹ̀ bá sọ ojú tọ̀ òun gbẹ́sẹ̀ ìdáná ìlọ orí ibú ní jẹ́lẹ̀ tó sí ìdẹ̀kùn ní òkun àti àdáàrò tí ẹ̀ ń sọ òye ọ̀rọ̀ àlẹ́sì tó mọ̀ ọ̀kan lẹ́yìn nínú àgbọ̀lẹ́ a òbí dáwàdà kan tọrọ ó ti gbogbo sọ ní ìwé ó ti mọ mí nínú ìgbẹ́ tó kú tó lọ èèyàn òṣìlẹ́ mọ mí nínú tó kú tó lọ olùdórí náà ká sọ́ra wa pẹ̀lú ìmọ̀ dákàtíà ká sọ́ra wa pẹ̀lú ìmọ̀ ọpọlọgbé tí kò sí àtiwá tó ní tí ó ti ẹ̀rẹ̀ jẹ́ náà mú ìtumọ̀ rẹ̀ náà mú ìdí abá tó lé abálọ tẹ́sí àjọ́jú ẹ̀dùn kan pé kíní kò yí wa mọ́ pọ́ bá ti rí àwọn láwọn òbí ń dáwálẹ̀ ìyẹn òun pa àtẹ́yìn rẹ̀ tí wọ́n kọ́kọ́ fún lè àní òògùn àwọn bíbí àkáàdá pa ń bí kámọ́ gbọ́nrí lọ sí bẹ̀rẹ̀ rárárárá Imam Ahmed ọ̀rọ̀ Imam Ahmed sọ ipe mẹ́ta rẹ́gbẹ̀rẹ́ ní asáàbí ìkan nígbà àwọn ọmọ lẹ́yìn Imam Ahmed ó jáde láyé pàrọ̀ ìyá ní mẹ́ta ẹnìkan wá láwọn olùdíjú ohun pàpá wá sọ fún yí pé olórí abi abdullah sọ fún abu abdullah tí ṣe imam ahmed bin hanbal alẹ́ ìtàbí súnà súnà dọ́wọ́ rẹ̀ fàyínà awàlà máa tààlà lè rọ́bí àyí súnà ìta àkọ́kọ́ tọ́lọ̀ lọ́pọ̀ bí lọ́wọ́ nígbà tí mo dọ́dọ̀ ọlọ́run هذا رجل من أصحاب الإمام أحمد إمام أهل السنة àbásọ́lá ìfọ̀ọ́dọ́ na fífọ́ lọ wọ́n ní arákùnrin nínú ìkan nínú àwọn ọmọlẹ́yìn náà ahmed ní tó jẹ́ ìjọba àti sunday tí wọ́n jẹmọ́ àtọ́rí ara ilé náà ẹgbẹ́ tó ti ó wá sọ àkọsílẹ̀ fún tó ní lójú olùgbé tó fi tó máa Muhammadu Muhammad lé sí ọlọ́run gbé máa kẹ́ Muhammadu Muhammad yìí àti ó gba àwọn afá àwọn olùgbó ìbẹ̀rẹ̀ ayàtà lọ́sà tàbí súnnà pé kó dúró lórí súnnà ọ̀yà kúrò inna awala ma sa'ala ni rabbi an sunna nínú ìka àkọ́kọ́ ọlọ́wọ́ bá kùn sáàrẹ̀ ní ọ̀tàárá tó bèèrè lọ́wọ́ ní ọ̀nà ìsúnà fàhádà àwọn ilé ẹ̀rí eré kí ìlàáfò alákàmọ́ sókè ní túnmà arínú bẹ̀rẹ̀ pé ó dáa púpọ̀ tágbìrawa ló gbẹ lórí pé tájú ṣeṣe pẹ̀lú súnà wàsọ́bìnrin aléhà tàbí ṣe túrù lórí gbogbo ẹ̀gbin gbogbo àléébù wà ní wọn fi tàn wá níbi pé àjọ ti súnà قول أبو العالية رحمه الله وأن يرى سيافة أبو العالية كما سقلق باكوا من مات على سنة مسطورا فهو الصديق ẹ̀rọ bá kú lórí súnmà mọ̀súrọ̀ táàkì máa burú kọta pẹ̀lú ẹ̀ táàmọ̀ kọta pẹ̀lú ẹ̀ ṣìláàfà súnmà tó yàtọ̀ sí súnmà ọwọ́ sídì wọ́n ní fẹ́rún tọ̀ sídì a sídì òun náà lẹ́nu tó pọ̀ lójúdó sísọ wọ́n wà fi lùmọ̀ sábàkì lẹ́sìn tẹ́lẹ̀ ànẹ́bí wọ́n náà ni ó ní ìpele tó tún tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run ọmọkọ́mù ti di kíyà mọ̀kọ́mù wọ́n fẹ́ wọ́n ní ẹ̀rí ipò ìjẹ́sì dí ipò tó ga ní o wàlùmọ́rọ́ bíbí dáadíká ní tí wọ́n ti gbà lérò pẹ̀lú ẹ̀ mùláàzà mọ́tò sídìkì fi àkúwárí ní wàhánálì òun náà ní pé èèyàn dún nímọ̀ òdodo sísọ nínú ọ̀rọ̀ sísọ obìnrin òdodo nínú iṣẹ́ ṣíṣe obìnrin òdodo àkọ̀dìbá yá ní nàbí sallallahu alaihi wasallam man huwa siddiq ànábì sallallahu alaihi wasallam ti sí lálàyé fún wa tààrí ẹni tí ó ń jẹ́ siddiq faqal ànábì sọ wípé nílẹ̀dọ̀ àdìsí afá Bukhari àti Muslim afá Abdullahi bin Mas'ud bin náà òdìlá ẹ̀dáàrí lọ́jọ́rò yẹ́sùkú ẹ̀kàhárọ́sì ọmọ ènìyàn nígbò kò ní yẹ láti máa ṣàbójútó láti máa sọ̀fíntótó láti máa gbìyànjú láti máa sọ òdodo ní gbogbo gbà yẹ́sùkú fi iná sí yóò sọ òdodo fúnra rẹ̀ ẹ̀kàhárọ́sì yóò sì máa gbìyànjú láti máa sọ òdodo kí má yà kó lòun lórí táwọn èèyàn bá sọ tó bá fi kára rẹ̀ gbọ́ wà láyé sí ìkúlà náà tẹ̀mí gbogbo ohun tó bá gbọ́ náà kọ́ ní ìmọ̀ ọ̀pọ̀ká gẹ́gẹ́ tó ti wọ́pọ̀ láyé lónìí àwọn jọ́rálìsì wọ́n ti pọ̀ ní ìṣòro gbogbo ẹgbẹ́ ti dáńgbé fòun dání jọ́rálìsì náà gbogbo ẹgbẹ́ ti dáńgbé fòun dání jọ́rálìsì náà ní gbogbo tí àti tí ò yẹ pé tí ó gbọ́ àti tí ò yẹ kó dúró rí lórí péjì rẹ gbogbo ẹ̀ náà lọ́kàn ọkàn ìwà bàbá kan ó bọ́mọ̀ rẹ̀ sùn lọ ló gbé sórí Facebook ẹni tí ò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó mọ̀ wọ́n ló dé orí òkùnkùn ní ẹsẹ̀ bẹ́ẹ̀ òkùn bẹ́ẹ̀ torí pé lọ́ṣùrù kọ̀bí kéèyàn máa fọ́n aburú àìdá kéèyàn máa fọ́n káàkiri ìfìmọ̀ ẹ̀ṣẹ̀ yìí wàkúndùn ló máa fi gbogbo ọjọ́ bá ti sọ gbogbo ẹ̀ náà lọ́nà gbé káàkiri wọ́n tẹ̀sán yìí tó gba ọkọ̀ ní àtàlóhùn balẹ̀ ẹ̀ka bẹ́ẹ̀kù ó tẹ̀sán kó oṣù ló kó ọ̀fà kó oṣù wádìí ń dá àkókò àti tó dùn lọ́dà ní pápákọ̀ bàtù kó oṣù wádìí kó wádìí ọ̀fọ̀ tó tó ẹ̀ka hàn lọ sílẹ̀ kó o gbìyànjú àti tòdodo ń gbogbo gbà لأنه هو الصادق في نفسه torí pé ẹgbẹ́ bá ń bí ẹjọ́ àtòrótó gbogbo òun gangan fún ààrẹ olóòtú gangan ló ń fúnra rẹ̀ wàláyé ìgbìrò wàláyé àkùnlù ilé àwọn àkíní òní sọ̀rọ̀ òní pẹ́lú kankan nínú kankan àbíkó jẹ́ pé ìlú òdodo òní ó fún hága wà sí dé àbá ní ilé tó ní ti dé kọ́ọ̀lù ọ̀rọ̀ tí a fá wa àyíkọ́nà gbàgbà ìyàrá ìrànmọ̀túwá tí wọ́n sọ pé mọ́ta ara sunna ó kú lórí sunna àìlùkà náà sì kábi islam ìtumọ̀ rẹ̀ ní pé ẹni yìí ó lẹ́ni tó dúró mọ́ islam wàlúwà lórí wọ́n ni súnà mọ̀mọ́ta aláàdáàlìta ẹni tó bá kú lórí islam tó kú lórí súnà mọ̀ súnrọ́ ayé lábíyà kàbá yá nínú ìṣe ìfàrífù zàì ààrí ìjọsẹ̀ ní ìlọ́dọ̀ rẹ̀ tó tako nǹkan tó sọ tó ń jẹ́ fa iná owó yẹ fún tó sì dí kan irúfẹ́ orúkọ̀ yóò kù ní ipò sì dí kọlù kéèyàn bí ọ̀rọ̀ súnmọ̀ ọ̀là ni àti yọrí ni àti igi kéèyàn bí ọ̀rọ̀ súnmọ̀ ayé àtàwọn sùkúrú súnmọ̀ ti nàjà àti nẹ́lbítà kéèyàn bí ọ̀rọ̀ súnmọ̀ ọ̀là ni àti yọrí ni ìsọ́ ni fúnyàn kó lè bìbì sí náà wà nílẹ̀ làbẹ́ àti fún òdìdí ìyá àlìhádà kọ́lá sallallahu alaihi wa sallam eléyìí ló fà á yára Muhammad sallallahu alaihi wa sallam sọ pé fàyínà ọmọ yá ṣe ń kún fọ̀fẹ́rọ̀ ilá pàtẹ́fìrọ̀ ẹni tẹ́jù rẹ̀ bá kò inú yí yóò rí ọ̀pọ̀lọpọ̀ ya pẹ̀lú tó pọ̀ já sí rẹ̀ fàálẹ́ fún mi súnmẹ́tì súnmẹ́ ìyá anájúlọ́wọ́ yí wọ́n súnmẹ́tì lọ́kùnlá rọ́ṣídì àti súnmẹ́ àwọn kùnlá fẹ́rẹ̀ rí Allahu jalla wa ala yaqul ọlọ́run bá sọ wípé àtọ́sí wọn bí hábílẹ̀ láàrin jẹ́míà wọ́n lá tàbàrọ́kù ọlọ́run ẹ̀dùnàmọ́ òkú ọlọ́run ẹ̀dùnàmọ́ òkú ọlọ́run bá òun náà ní kìtàbà àti súnnà àwọn àjẹmáà wọ́n lá tàbàrọ́kù ẹgbẹ́ fọ́ká mọ́kànlẹ́lẹ́lẹ́ ọlọ́run ní وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله قال وأن هذه وأن هذا صراطي مستقيما فاتبعوه الله ni ojú àdáṣe ní ẹ̀rọ tó dúó sọ tí ò mú bá tẹ́lẹ̀ ìròyìn ẹ̀tẹ̀lẹ̀ wọ́n láti tẹ́lẹ̀ ṣúgbà ẹmọ́tẹ̀lẹ̀ ọ̀nà tó fọ́ká ẹmọ́tẹ̀lẹ̀ oríṣiríṣiríṣi ọ̀nà pátápátọ̀ هذه وصية الله ووصية رسوله صلى الله عليه وسلم طبعا إليه أصطل الله عبد النبي صلى الله عليه وسلم ويتمسك بالسنة والاعتصام بها ọ̀nà àti tí a gbọ́jú ọ̀nà súnà láti dúró sí lẹ́sẹsẹ kọ́ọ̀lá inú àjòkò àfáà àyíjọ́ àgbàgbà á ní وقال سفيان الثوري من أقضى بإذنه إلى صوم بدعة خرج من عصمة الله ووصل إليها يعني إلى البدع وقال تعوذنا به رحمه الله أوحى الله تبارك وتعالى إلى موسى بن عمران عليه الصلاة والسلام لا تجالس آل البدع فإن جالسته فحاك في صدرك شيء مما يقولون أقبلت في نار جهنم وقال الفضيل بن عياد يرحمه الله من جالك صاحب بدعة لم يؤت الحكمة وقال القضي بن عياد لا تجلس مع صاحب بدعة فإني أخاف أن تنزل عليك المعنى وقال القضي بن عياد من أحب صاحب بدعة أحبط الله عمله وأخرج نور الإسلام من قلبه وقال القضي بن عياد الله يرحمه من جلس مع صاحب بدعة في طريقه حديث بطريق ذلك الشرح قول سفيان الثوري الإمام صالح الفوزان حفظه الله ولا رسيح روح سفيان الثوري سيقول من أصدى بأذنه إلى صاحب البدع أي كان يقول عن نفسي سيارة البدع خرج من عصمة الله إن شاء الله تكون من الطرق كما قال الحديث عن الفلان من أهل البدع àbá ní o ti ṣáájú sọ̀rọ̀ ìbọn níbi ìjókòó àwọn onídídá nígbà tí péjọ káwọn ìṣẹ̀lẹ̀ sí ìjókòó wọn a sọ̀rọ̀ rẹ̀ sẹ́yìn wàá dá nínú dá alákàtí ní wọn sọ abákejì bákan náà ìgbọ́mọ̀ tó tó pẹ̀lú wọn ìgbọ́mọ̀ tó wọn lọ́rẹ̀ ìgbẹ̀ láti sọ sẹ́yìn àmọ́sọ̀ hábàrùn wà sọ àgbáyé máa bá wọn fọ́ wọn rìn ó sì iṣẹ́ tí gbọ́ ọ̀rọ̀ wọn tí ó sì ṣe ìká tí ó kọ̀ tí ó dájú wọn lójú àwọn ọ̀rọ̀ tí wọ́n fọ́n ká ní tí ó dá tó jẹ́ wípé ìlà àkóso náà nígbà tí ọ̀rọ̀ mùdíkù wọ́n káì tó lòdò lówó nípa ìwọ̀n ìdá nípa àwọn sọ̀hárà ìkan nínú àwọn tí wọ́n dá ìsìn ọ̀rọ̀ padà tó máa tó ń fi wọ́n káàkiri nígbà náà ó sọ̀rọ̀ kan ní ó ní bí ọ̀rọ̀ bá ti tó lè látẹnu wọn tí ń àwọn sàábé báyìí láwùjọ náà kábọ̀ ìjọkan tí ó dìde tó sọ̀rọ̀ yá ìjọba ìtàn burúkú ni ọ̀lọ́fẹ́ ti sọ ikú rí bẹ́ẹ̀ ìpè èyí tó tún mẹ́rin pé tí ìbínú ọlọ́run bá dé gbogbo àwọn tó ń bẹ láwùjọ náà lọ́wọ́ parí ló jẹ́ pé ó yẹ ìdáhùn pé ẹ̀rọ ṣe ìdáhùn bídà èyí ó mọ̀ ṣe ìdáhùn bídà èyí ó sì mọ̀ ṣe àdínwó àwọn èèyàn láti mọ̀ ọjọ́ pẹ̀lú àwọn oníbídà òwúrẹ́ yìí ah, nínú kan sí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yà ẹ̀sìn ní ọ̀láyà títí láti ara tó sì di ẹ̀yà alìlà kò tọ́ fún ọ kò tẹ́tí kò sọ ilé ọ̀rọ̀ oníbíyà àgbọ́ ẹni ní onífóònù rẹ̀ làwọn oníbíyà olókùn rẹ̀ gbá onífóònù rẹ̀ wájú àwọn oníbíyà olókùn rẹ̀ gbá àwọn ọmọ ẹgbẹ́ súnlẹ̀ òní ìfọ̀rọ̀fẹ́ sí wọn lọ́dá sọ súnlẹ̀ tó kíra yìí wọ́n sì rí màá

pé kò síwájú nínú ilé gbọ́ mo dódòdó mọ̀ mo dáná mọ̀ mo dá kíríkà mo dá gbá mọ̀ wà á rí ra kíra à àkídà yé ni mo máa kídà mi dáadáa àkídà mi ìdààmú wà láyé aṣírí náà sí ìyà mo máa gbọ́ lẹ́sẹ̀ ọ̀nà fún ìdí ogún ọdún kò sí làpàtà kan tó làpàrà rà mí ha ga burú àwọn àti ìtànjẹ dá ẹ̀lẹ́ ìlú kọ̀dí yóò sáà lè sá wọ́n lè lè rí bìtì náà فالبرهان وعدم سماع أقوال الإنفاق العصمة kó o sá fún ọ̀rọ̀ wọn kó o sá fún ìdòkó wọn kó o sá fún àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ ohun gangan lójú ìsọ́ ohun gangan ní isma àmà ìjà àṣùwọ́ na kò sígbà tí odò ní gbé àrèrè rẹ lọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọ́n ń sọ tọ́lù ọ̀rọ̀ tí a bá sọ wà ó ilé ha yá ní wọ́n dà wọ́n bí ìyá ẹ̀ka sọmọ bí ń wọ́ torí pé ẹnikẹ́ni tí ọlọ́run bá ti là òun náà lọ́lá o àmọ́nìsánà àmọ́nìsánà ilà ìgbéga yìí fàyínà

tí oníròyìn kan tọ́wà lọ sí júwẹ̀ ní rẹ̀ kù mímọ̀ ya polú nínú kan tí wọ́n sọ òkùnbí ìtàkùn náà ní ààrùn nínú náà ní òtù bára rẹ̀ àádá amadu bí nínú amúsà àwọn aṣọ́lẹ̀ wọ́n ni háàdá

tó bá rí báyìí káàdùn jọ náà bó wá lẹ sí ìṣe àdánwì kọlù ọ̀rọ̀ tá a bá fẹ́ pé pàtàkì àti ìdánwò ṣe ń gbé ẹ̀kọ́ lónìí هذا هو الخطر أبعني إليه جمع المسلم بالله أنك إذا جالسته طلعت له بالبدع فسمعت كلامه وسبحانه فإنه يشرك في نفسك أصلا

wàyí láwọn tẹ̀sí wọ́n máa ma wọ́n ti máa ń pọ́ irọ́ lórí òdodo wàyí láwọn kàlámù màásù ẹ̀rígbọ́ àbá ní àwọn oníbídí ààrẹ wọ́n máa gbádùn sùúrù dáwà fàyẹ àà sùúrù dáwà rẹ lágbára ó ti lọ fàálẹ́ ká àzíra nínú ó sọ̀rọ̀ ẹ̀ fún ó jìnà sí àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́dúnwá ìdá ọ̀rọ̀ àìsàn ń sọ ìṣẹ́lẹ̀ kàtánù àwọn ọlọ́dún tí wọ́n bá ní wọn ó kúrò wọn ti ọ̀tọ́lá gbogbo lọ́wọ́ ẹ̀nà ìfọ́kù ibi dandan náà bá fún wa báwọn gbogbo ibi tí a bá rí pẹ̀lú wípé kìláàfù gbogbo òun làwọn máa ń sọ káàkiri ọ̀nà àgbàgbà sára nípa alìbídà má sì pẹ̀lẹ́ pẹ̀lú bídà má sì wọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó bá ti jẹ́ kó fáyà wọn fáyà wọn láyé kó fún wọn ní tó gbóná wọn rọ́bù tó gbóná àtẹ́sẹ̀ ní ilé ìhìn mọ́tẹ̀sí wọn àwòtẹ́ jí níta ilé ìlú mọ́tòkò síwájú wọn lọ́pọ̀ gbọ́ alkọ́ àwọn gbọ́ tààlì mọ́tòkò síwájú omi dá kọ́ọ̀lù fòbá ìlú rẹ̀ yá ọ̀rọ̀ afáwà fòbá ìlú ọmọ ìyá ìsọ̀ ìpé mọ̀ ìjà náà sọ ìgbà mídà láti ọ̀sọ̀ ìgbà ẹni tẹ́lì tó bá jókòó sọ ìlú ní mídà láti ọ̀sọ̀ àgbẹ̀gbà orúkọ orúkọ wọn ní kò ní ọ̀gbọ́n onílòyè onílà káyẹ̀ àìfọ́rí mabílẹ̀ kíkọ́ pé wọ́n nù ní ọgbọ́n wọ́n nù ló pàdánù wà ní hekima àbálẹ̀ rẹ̀ hekima ìyá ìfífí wọn fi dí nílá òun náà ti gbàgbọ́ jẹ́ ẹ̀sìn ọlọ́run bá ní hekima àlẹ́ ní jáde sára gbígbà ẹni tí ń jẹun pẹ̀lú gbígbà yóò rọrùn nínú ìfífí ìdí nílá

má sọ kalẹ̀ lórí ìyájọ́ sọ ìgbà ìgbìyà oríṣi onídíyà lẹ́nu ìgbà àlejò àdá ìyá ń bẹ lórí ẹ̀ àti ìbínú ọlọ́run wọ̀ntẹ́yì àti ìgbórí kó lójú ọ̀nà tó tọ́ ní máa àwọn fún ẹ̀dẹ̀ pé èyí tó ń káàkiri nínú ẹrù máa gbé rẹ̀ rẹ̀ pọ̀ wàlẹ́ فليلي لفع الله سبحانه وتعالى سيدي وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غير فراجع من السيد وأنت نبهر الله بعليك لا فلايبة وأنت نبهر الله بعليك لا فلوانا سيدي في سيدي الله سبحانه وتعالى ọlọ́pàá sọ́fánà ìsọ́lá sára ní pé gbogbo dúpọ̀ lọ́dọ̀ wọn àtàyà fóònù fi àyè ṣe lẹ́yìn títí tí wọ́n fi mú ọ̀rọ̀ mi máa sọ wàyí máa ń lo yàndàkà ṣe ìkọrù tíṣà tó bá gbà ọ láti tó wà pẹ̀lú wọn aláṣẹ fún ló bá lè fi sọ̀rọ̀ bá sọ ní bọ́ọ̀lù míì tó bá ti rántí ọlọ́run àti sọ̀kalẹ̀ fún nínú tíráà àríyá pẹ̀lú ìṣòro àyá ti láà pé táwọn èyí bá ti gbọ́ ọlọ́run bá ìṣẹ́ ọlá ní ìfàrù bí hà ó ti tètè ní pẹ̀lú ẹ̀ àyíká ọjọ́ orí hà ó sì máa ń sáwẹ́wà lọ́nìmọ̀lá jẹun ní márùn ẹ̀rẹ́dì ọjọ́ pẹ̀lú wọn àtàyà kúrò sí àbíyẹn sẹ́yìn títí tí wọ́n fi mọ́ ọ̀rọ̀ ní sọ ìlànà ìdàmí lóòrùn ọba ti jókòó pẹ̀lú wọn wọ́n lọ́sìn ara wọn sílẹ̀ ha na na o a. ndị n'ụlọ ụmụaaawụụ ọụde aaa walwa àìsọ́ abájìlì ìwọ̀n mú ọlọ́rẹ̀ alìsìnmá ilá kaláàmì ìmá lọ jókòó sí sọ́wà àwọn kìrọ àti sọ́tùbìlì ẹgbẹ́ mọ̀ kájírà àwọn wíjá àtàlà ẹgbẹ́ wa ìgbé àfáwà sheikh mashur hassan al-salman ọkọ̀ síra lórí kútùbùn hassan níta alìrànláwà jẹ́lá ìlújì tó dára àkójọ ní tọ́wọ̀ ẹ̀lá àhà òrítorí náà wọ́n kà sí àwọn jíjà wọ́n sọ pé o ti jiná o ti ní oṣù ìpìlẹ̀ ẹ̀lì wọ́n عن هذه الامور كما تعرف والله المستعان الذي يعمل هذا الآن يقولون عنه منغلق ومتحجر وعند الشق في الناس إلى آخر ما يحملون ọba ní àwọn tó bá ń ṣe lè láti tó táwà rí àwọn yóò pọ̀sọ̀ ọmọ wípé àwọn ilé ìwọ̀n mọ̀fẹ́kẹ́lẹ̀kẹ́ tó wọ́n fẹ́kẹ́lẹ̀kẹ́ ọ̀fẹ́kẹ́lẹ̀kẹ́ ṣe wọ́n tàbí ọjọ́ ìwọ̀n mọ̀ orin gbogbo èèyàn lẹ́yìn sáàmù dáhùn lọ́ta lóhùn gbogbo èèyàn náà ló ń bíjà lọ́dọ̀ rẹ̀ gbogbo èèyàn ní ló ń bíjà lọ́dọ̀ rẹ̀ so àwọn ọmọ sọ wọ́n àwọn báyìí ṣùgbọ́n nígbà tí ẹ̀rọ àdúgbò lòdò èèyàn wà lórí ṣe nílò ló mọ̀ ṣe ìrìn àjò kọ́ọ̀lù ọ̀dọ́ ìṣẹ̀rẹ̀ yà ọ̀rọ̀ kùdà yà sọ ìṣẹ́ mẹ́rin àbá sọ ìtàgé bàbá ní àṣẹlẹ̀ ilé ìlérí àti lágbára ni kò tún sọ pàápàá jùlọ ìdàgá àti ìbíde àti mùkáfíọ̀ tó bá jẹ́ jíjá ó sọ̀rọ̀ yìí kèfè rí فإنه قد يستحسن كلامه وشركه وكفره فيعبط فيعبط عمله wọ́n ní ó súnmọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rọ ìsì sáàdù bẹ́ẹ̀ ràgbékalẹ̀ wọn ló da bákan náà ìṣèjèsè rí wọn pẹ̀lú asàkùnlà bàbá ní fàhàrí yìí náà yóò fi tọ̀lọ́ ó súnmọ́ àádà wàrí ìṣẹ̀rí ilé àti lágbára ni kò pàápàá jùlọ bá ṣe bídá nàìjíríà mọ̀ kápítírọ̀ ní fàílẹ̀mù kọ́tíyà tàfínù kàláàrùn ó túnmọ́ láwọn bídá ìjọmọ̀ tó bá gbọ́rọ̀ kalẹ̀ wọ́n ọ̀rọ̀ wọ́n mọ̀ yóò mọ̀ sojú lọ́yìn yẹn pé àwọn yóò mọ̀ tẹ̀lé wọn wọ́n mọ̀ rọ́gẹ́gẹ̀gẹ̀ pẹ̀lú wọn wà ṣíríkà fún wà yàtọ̀tọ̀ àmàlùmù òun náà ni wọ́n bá iṣẹ́ wọn jẹ́ iṣẹ́ tètè ní wọn iṣẹ́ mọ́ wọn òun náà bá tẹ̀ wọn jẹ́ wàhálà ìbábi kìí eléyìí ní ìbàmù sí abẹ́ olùfẹ́ pé a ń kì í nílọ pé tẹ̀mọ́ ṣe kí ni o tẹ̀mọ́ tẹ̀sí èyí o kò sí ìdẹ́gbẹ́ tó ṣe ẹni nílẹ̀ ẹni kan tó kò sọ àjẹ́ kò sí tó ṣẹlẹ̀ mo fẹ́ ṣe rọ́ọ̀dù fún mi rárá mo rẹ̀ fẹ́ ṣiṣẹ́ àjùkàyè sẹ́yìn yìí ṣe ọ̀rọ̀ yẹn fún ọ máa ń làábọ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn ní fún ọ láti rọ́ọ̀dù fún oníbídà tó o bá ní kì fáyà ìníyà láti rọ́ọ̀dù fún oníbídà ó léwu torí pé ọkàn lọ ta súnmọ̀ lọ́pọ̀ ni tí ó kàn fáyà ìdàlù tó bá ti pé òkátò ìmọ̀ rẹ̀ òkú ojú wọn láti ṣe rọ́dùn fún oníbíjà mọ́ràn sí rọ́dùn fún oníbíjà wọn gbogbo èèyàn náà ló ti di onírọ́dùn ní ìṣẹ̀lú lórí jágbéjà pẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ tó lọ òwúrẹ́jẹ́ náà tó fèsì náà ní ọdún àwọn èèyàn wọ́n ti fèsì náà bọ̀fẹ́ náà tó jáwé lé ìṣẹ́gun e, fún ewé fún ewé wò lọ já kí lọ mọ̀ kí ló yí ọ

ورجعها مدرب إلى طريق مجدلة مع صاحب بدعة في طريق طريق في طريق البيت ثم ما بعد البدع رجعنا جفافه مع مغني ما جفافه أطلع ولا جفافه حتى في طريق أما نقرأ في دجوانا إذا رأيته في طريق وغار دجوانا لا تزلناه ما نقبله ولا نصاحبه في طريق يقول الصعوة من بدعة wọ́n láti sábà ìrìn àjò gbọ́dọ̀ pàwà tó bí dàpọ̀ ní áfíìrún náà fi ìgbà lórí bó lè ṣe kí ni o ó lè ní ìgbà pàlà rẹ̀ ní olówó sọ́lẹ̀ ó lọ ọ̀làjọ rárí bí dà lọ́dún mọ́tò lẹ́bí mọ́tò yẹn lọ lọ wọ́n mọ́tò ní ìbúdọ̀ lọ́dọ̀ tó wọ̀lú àbójẹ ẹ̀dí gáràjì lọ́wọ́ ni ó ní àkàrọ̀ sẹ́ńpá mọ́tò lọ́wọ́ mẹ́sàn-án bẹ́ẹ̀ torí táwọn tí wọ́n sọ̀rọ̀ yìí tí ó tọ́lá kọ̀ọ̀gbára nínú àwọn èèyàn tí wọ́n nílò ìláyé lónìí òun nínú àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ ní ayé lónìí àti ilé mọ bàbá ilé tó ẹ̀lọ́ ó ní bẹ́lìdù wáyé ara dídà ẹ bá mi sọ fún àwọn onídídá lọ́wọ́ amọ́dé sọ bẹ́ẹ̀ amọ́dé máa ń báyìí báyìí náà wà báyìí náà hún alìjànáyì báyìí náà wà báyìí náà hún alìjànáyì báyìí náà wà báyìí náà hún alìjànáyì ẹ̀ẹ́dẹ́ ká ló sọ bẹ́lìdù wáyé ara dídà ẹ bá mi sọ fún àwọn onídídá báyìí náà wà báyìí náà hún alìjànáyì jànáyì ẹmọ̀ súnmọ́ rẹ̀ onísúnnà ẹ̀ ní mọ bó ṣe tó lórílẹ̀ ó dìjọ́ tó bá tó jáde láyé láàájúdá àìsọ̀gbà ẹ̀mọ̀ ọ̀gọ́ ìpé olú thousand wọ́n o sílá gbóngbíjà púpọ̀ tuntun ẹ́ aláàrẹ tuntun ẹ̀ ẹ bá ní ẹ̀ẹ́dẹ́ta mẹ́rin tàbí ìṣọ̀lá ẹ̀sọ́ ọdún tuntun ẹ̀ wọ́n máa wọ́n tẹ̀sọ́ ẹ̀rẹ́ oníbàjìlú àmì alàjìlá ẹ̀bá àwọn sọ fáwọn onídílé àtẹ́bá tó ń bẹ́ ẹ̀mẹ́ ọ̀sọ̀ fún wọn báyìí náà wà báyìí lọ fún àjẹ́náì báyìí náà wà báyìí lọ fún àjẹ́náì ìjọba bá kú láàbọ̀ fọ́ láàrẹ̀ wà ní ẹmú àti ẹmọ́ fún wọ́ ìdí ara wọn nílẹ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ fún ìṣẹ̀lẹ̀ sáwọn sàwábìkù wọn náà tí wọ́n ti lọ ṣé ti máa ń tún sẹ́ra gbáàrí wọ́n wà ní alcohol ẹni tí wọ́n á bè lọ́wọ́ ìgbé yẹ̀kúlù náà àwọn èèyàn sọ wípé man huwa al-Albani man huwa al-Albani ó wá bè lọ bàbá bàbá ní dáhùn tí wọ́n lẹ̀ ìdààmọ́sà al-Albani sayàrí fún man huwa al nígbàtà láti bá kú àà ah, wọ́n mọ̀ ìrìn ìgbàgbà ìyẹn ni tẹ̀sí ọ̀rọ̀ Muhammad wípé báyìí ju àti ìhànà gbígbà bẹ́ẹ̀nàmà wà bẹ́ẹ̀nàmú àjẹ́mẹ́rin bẹ́ẹ̀nàmà wà bẹ́ẹ̀nàmú àjẹ́mẹ́rin àbátarí tí wọ́n lẹ̀ ìdàmọ́ta àdàlìbáàní tí àdàlìbáàní bá kú fẹ̀yà àrífúnà mọ́lù àdàlìbáàní àwọn àpọ̀

ìgbà tí àwọn kàtọ̀ ìlú lè àwọn amọ́rọ̀ pẹ̀lú hadith kan ọwá mú àwọn ìkàyà tọ́wá wọ́n ní aláhàtùwà wọ́n ní inú pàtù ìjọba akẹ́kọ̀ọ́ ìmọ̀ òun ni wípé gbogbo nǹkan tó bá ti ní ìtẹ́sùpọ̀ pẹ̀lú dúníyá nínú sáàmùtù wà nínú ìṣesí àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ní pé láàrín kọ́símù mẹ́ta kìí

tẹ́kọ̀ jọ sí títẹ náà ní torí ìwọ̀n náà àbí bọ́ọ̀sì fúta ọmọ ẹ̀ tó ti já lẹ́bù torí gbogbo ọ̀fẹ́ ọmúsọ̀ ọlọ́jọta ọlọ́jàró àwọn onímọ̀ ń ṣe báyìí ẹ mọ̀ nínú súúsù lára wọn right and center ẹ mọ̀ ní pé wọ́n practice the súúsù bàbá ní pé àwọn òní ẹgbẹ́ ọgbọ́n sàrẹ̀ wọ́n torí pé àwọn mọ̀ wípé tó bá jẹ́ wípé àwọn inú àkọọ́lẹ̀ ọ̀nà ni pé bọ́ọ̀sì yẹn náà làwọn bá lọ kò ní ìdíkáwò bí funfun nígbà tó bá nara wọn wọlé tán ẹwà ah, ah, ah, tó kù sí ọ̀nà àwọn àpẹẹrẹ wọlé pẹ̀lú sùúrù ẹwọ̀n kan láwọn ṣe wòye pé tó wáyé pé ìjọba àkọ́nà pé ọkọ̀ ó fà lọ kò ní ìdí tó kò náà àwọn olùmọ̀ tó bá ní ìfẹsẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ajé wọ́n ní ìfún wọ́n ní lọ́ọ̀dì wọ́n fi àwọn tí wọ́n fún lẹ́ran wọ́n sì fọ́kọ̀ rẹ̀ àwọn tí wọ́n ti lọ fún yẹn wọ́n ti ní ìṣòro gbogbo àwọn tí ní sí gómìnà fún lẹ́ran ló bá bẹ́ẹ̀ fọ́n lẹ́ran fọ́lá ìyẹn náà fi ń sọ fún àbájọ́ máa kẹ́kọ̀ọ́ sún náà ká mọ́ ìlú àwọn tó ti burú báyìí bí ó ń lò wáyé gbogbo tọ́lọ̀ bá ti kádàrà láyé pé ọ̀ọ́jẹ́ ọ̀jẹ́ mọ́tì fòfò mọ́tì fòfò mọ́tì fòfò nítorí náà àbẹ́lọ́pàá sára sára àtúgbà afá àwọn tó ní àpá àṣọ́nà pátápátá láti ìpínlẹ̀ láti tó ti bẹ̀rẹ̀ lèyí tí ó dé pẹ̀lú ọlọ́run tó bá di ìdìbò tó ń bọ̀ á mọ̀ ìfìtàn pẹ̀lú wípé ewé kan àti àbọ̀rí òun náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú nǹkan ọlọ́run kọ́lọ́run àti ìtọ́lá tí ó ṣe ní ìrọ̀rùn أقول قولي هذا أنت المنافق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته